أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخ ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ tó pọ̀ ọba alágbára káláwọn ọmọ rìdíùsì ariwo wọn ariwo yẹn kán rìdíùsì ariwo wọn. bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí díjọ́ ó ń dìsọ́pù mi títí dijọ́ gbéǹde alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí a ń ṣe níbi tí a ti ń ṣàlàyé tọlọ́run tànábì fúnra wa kọ́lọ́run jẹ́ kó gbúrò fẹ́ni tó ń sọ àtàwa tí a ń gbọ́ tíra mẹ́ni ájúlì mọ́mìn òun ni tíra tí à ń lò pẹ̀lú yọ̀ǹda ọlọ́run á tẹ̀síwájú ojú ewé ọgọ́ta rẹ̀ òun ojú ewé sixty òun la nínú tíra yẹn ọ̀rọ̀ àríyá túnmọ̀ kárí ọ̀rọ̀ àríyá ṣe kárí mi òun ni adé ní ìjẹjọ à ń sọ nípa mini ajuli fi muharramat mini fi muharramat. ìlànà àwọn ẹni ọlọ́run nípa mímọ̀ gbé nǹkan tó bá jẹ́ èèwọ̀ àwọn nǹkan tí ò gbé ìjìnlẹ̀ a ti wá sọ nípa ọ̀rọ̀ àríyá ọ̀rọ̀ kéèyàn ma ṣe nǹkan nítorí káwọn èèyàn ó lè máa yẹ̀yàn àbí lè máa irú ẹni bẹ́ẹ̀ àdíìsì tí a kà òun ni hadithi àfáàwà Abu Hurairah ni kó bá ní yọ́nú sí wọn eléyìí tí Imamu Muslim tí wọ́n gbà wá gbogbo àwa tí à ń tójọ́ lẹ́yìn nínú àwọn obìnrin ká dákẹ́ ẹjọ́ gbogbo àwọn tó ń ṣe mítìnì ń bẹ̀wọ̀n kí wọ́n dákẹ́ ẹjọ́ nítorí tọ́lọ́hun nam ní ìtẹ̀síwájú a ti sọ àdíìtì Abu níbi tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sallam níbi tó ti jẹ́ kó yé wa pé tó bá dijọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama àwọn ìran èèyàn mẹ́ta kan ọ̀rọ̀ wọn ọjà sínú ọ̀nà ìbànújẹ́ ò dé bá wọn torí pé wọ́n ṣiṣẹ́ eré ó yẹ kí wọ́n wọ àlùjànnà ṣùgbọ́n iná náà wọn ò tún padà wọ̀ àwọn nǹkan tán dẹ̀ ṣe àwọn first class ìjọsìn tí máa ń jẹ́ kéèyàn wà lìjẹ́ náà ni ṣùgbọ́n nǹkan tó kó bá wọn òun ni wípé kí ni o wọ́n ṣe àwọn nǹkan yẹn ria anas wọ́n fẹ́ fi máa ṣe sí àrími sáwọn èèyàn ni yùrọ̀ una nasa wàlàyé kùrú náà lọ́à ilá kọ̀lílá wọn à ṣe nítorí tọlọ́run kódà ẹ máa wò ní ìsìn ẹni tọ́já sí wípé jihad sójú ọ̀nà ọlọ́run tí wọ́n fi pa nínú tó wà ní àdìtì ní ẹni bẹ́ẹ̀ yóò wọ náà gígẹ́rì hisab kò ní ṣèṣì rosẹ́ kankan lọ́dọ̀ ọlọ́run pé ìjọba yìí wọ́n ló ṣe nǹkan báyìí ọlọ́run ni mo free of charge ẹ wá wò tó ń ti bẹ́ẹ̀ irú ẹni gbogbo ohun tó ṣeun kán lè bá a pé akíkanjú ni ọ́ ogóyà gbogbo ẹ̀yọ́ mọ́tẹ́ ẹ̀ ń tún ẹjọ́ lẹ́yìn yẹn kálukú yẹn sọ́ra ẹ wá gbọ́ wá sí bí ẹ wá tójọ́ ń bì bóyá kẹ́ ẹ kú òlẹ́gbẹ̀ẹ́ ara yín tẹ́sù ọ̀bà tí ní jẹ́ kẹ́ ẹ gbọ́ wá sí ṣàìtọ́n ara tí máa ń lòun kò ní déèyàn gbọ́ wá sí yọ́kẹ́jì ọmọ àtòjọ́ ni. alimohim irú ẹ tó ṣe jihadi yìí ní tí ò wà lìjàn náà òun ni kíni o ṣe kárí mi ẹni ẹlẹ́ẹ̀kejì nínú téèyàn fi máa ń rojú rí ọlọ́run láyé òun ni kéèyàn ò ní mà kó tó máa fi kọ́ọ̀yàn anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní khairukum man ta'allama alqur'ana wa 'allama tá a bá rí tíṣà méjì tíṣà kan leléyìí ó ń English tíṣà kan leléyìí ó ń kọ́ èèyàn ní tọ́jú ọmọ Islam tíṣà tó ń kọ́ èèyàn ní Islam lóore lọ́dọ̀ Ọlọ́run jẹ́ tó ń kọ́ English lọ torí pé àní sọ English inú sáré ṣùgbọ́n ẹni tó kọ́ èèyàn ní English yóò gbà ládàá pé ó fi sẹ́lẹ̀ ọlọ́wọ́ tó fi ní jẹ àràmù ọ̀tán kò jù bá ń lọ ṣùgbọ́n tọ́kọ lẹ́sìn ó fi lé ọ lọ́wọ́ bó ṣe ní ṣòfò ayérayé ẹnìkan kọ̀yàn ní màásì ọkọ̀yàn físíìsì ọkọ̀yàn kẹ́mísírì ọkọ̀yàn báọ́lọ́jì ọkọ̀yàn fírẹ́ǹchì ó kọ́ yọ gbàládà lọ́dọ̀ ọlọ́run ìmọ̀ tó fi wúlò tí wọn náà fi ní ṣùgbọ́n ẹni tó kọ́ ọ lẹ́sìn ọkọ̀ ní fíkìú ọkọ̀ ní tawhid ọkọ̀ ní tefsir ọkọ̀ ní hadith ọkọ̀ ní ọkọ̀ ní sọ́rùfù náàwù tó fi ní fi máa dí túmọ̀ tó fi máa fi ní tú ismu aya tó fi ní fi ismu marra tó ní máa fi túmọ̀ fúlù mutlak ó kọ́ ọ èèyàn ṣe máa ń irú ẹni yẹn lóore lọ́jọ́ jẹ́ torí ha iru man ta'allama al-Qur'ana wa 'allama ẹni ẹlẹ́kejì tá ló ṣòfò oúnjẹ jọ ọlọ́mọdé ajẹ́ kan wọn ẹni tó nímọ̀ Kùránì ó dẹ̀ fi kọ́ ọ̀yàn ọlọ́run wà ní ọparọ́ ọ̀kọ́ wọn torí tọlọ́run kán lè bá àpè ọ pé kọ́ rí pé àwọn Kùránì kà dáadáa àwọn àfẹ́ ilé ẹnu ẹni ẹlẹ́ẹ̀kẹta lẹ́ńtọ́ náwó tọ́já sí wípé àwọn ìjọsìn kan ń bẹ ìmọ̀ jẹ́ ó dùn yàn fáwọn olówó nàìjíríà wàláì àwọn olówó nàìjíríà e, èsù lọ́pọ̀ nù wọn sẹ́ẹ̀rí kéèyàn olówó lọ kìí ṣe problem èèyàn lè jẹ́ multitrillionaire àwọn multitrillionaire pọ̀ ní Saudi ṣèbówó wọn náà fi kọ́ mọ́sálásí àlùbásọ́rù láwàyí ní mọ́sálà tá a ti ń sọ̀rọ̀ yìí Saudi Arabia kan ti kọ fún wa ẹni tọkọ gan lè má kírun rí bì ẹ wá wo iye tí ń ṣe wáàsí ń bì ẹ wo iye àwọn tó ti ṣènáwó ń bì tí wọ́n ti kírun ń bì ẹ wo iye èrò tán kí ń bì ẹ wo iye ládá tí ọlọ́mọ bó ń tàn màá bánà lè láàyè bánà lọ́wù láwù bẹ́ẹ̀ tán fìlì jàǹdà gbogbo èmi lánìyàn rẹ̀ fúnra mi pé nǹkan méjì mọ́ lánìyàn àníyàn kí odidi senta tí ó wà fáwọn ọmọ kan tí wọ́n máa kẹ́kọ̀ọ́ tí wọ́n ní san náírà kan kéèyàn sì láwọn pírójẹ́tì ọjọ́ mọ́tò ọlọ́run bíi mọ́sálásí bíi kàǹgá táwọn èèyàn máa mú ìwọ́n tọ́lọ́ bá ní olóró tó bá ń ronú pé owó rẹ̀ ó ṣe máa pọ̀ sí owó rẹ̀ ó pọ̀ sí ó dènà sàárè ó owó àwọn pírọ́blẹ́mù táwọn olówó ti wá níbí inú ìwọ tó bá ti bọ́lọ̀ ti sàánú rẹ̀ o ti ń lówó lọ máa ronú pírójẹ́ẹ̀tì tí ò ní mówó wá tí ọmọ amúláàdá wá ní táwọn olówó Saudi gẹ̀ẹ́sì olówó Nàìjíríà nu olówó Nàìjíríà yẹ olórí ibú débi pé tó bá ní ilé epo two hundred ní two thousand and sixteen bí ó ṣe di two thousand ní ọmọ two thousand and seventeen olówó Saudi ọmọdé pé ilé epo two hundred kìlò òun nìkan wà láì ti pọ̀ jù lọ́rọ̀ bí ó ti ta bí hundred bẹ́ẹ̀ tí ó fi lọ máa ṣe àwọn nǹkan kan tó jẹ́ bíi kíni o tó jẹ́ bíi wákùfù tí ládàá rẹ̀ ọmọ lọ ẹ lọ kọ́ mọ́sálásí bíi ó ti lè fi pé three million re ẹ̀kọ́ lè máa mú sí i ẹ̀kọ́ skul bẹ́ẹ̀ àwọn ọmọ ronú tí ọmọ múlá dá wà àwa àwọn olówó tí wọn bówó ṣe máa pọ̀ sí i tí wọn ó tún jí owó nàìjíríà ìyàtọ̀ láàrin àti mùsùlùmí inú wọn àti kèfèrí inú wọn ìrònú èṣù kan náà níbẹ̀ lórí wọn wáyò hibbuna al mala hubban jamma ṣùgbọ́n ní eléyìí ó lówó lọ ọ̀nàwó ṣùgbọ́n kọ̀ náà torí tọ́lọ́run ẹ̀tún rádẹ̀wò ọlọ́run ní ẹ̀yìn mọ̀lẹ́ ẹ̀jì rọnú ná kàdábùtà ó ń rọ́ ní ọkàn sọ pé jàwádù àwọn eléyìí máa lawọ́ àwọn eléyìí wọ́n wà generous nítorí torí ẹ̀ nanu àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọba tí wọ́n nu ná ọlọ́run làwa o torí náà ṣe rí aṣiṣẹ́ ọ̀dà bíi kí sí ọmọ bàjẹ́ gbogbo ń tà ń ṣe yìí àwa ń ṣe ni tọ́bẹ̀ ilé bàjẹ́ aburú ni a gbọ́dọ̀ sọ́ra bí sẹ́ẹ̀rẹ̀ wa ò ṣe ní bàjẹ́ ọlọ́mọdé sẹ́ẹ̀rẹ̀ wọ́n bàjẹ́ sẹ́ẹ̀rẹ́ àdìsí ta kàtá yìí rìwáyà kan bẹ fún tó lágbára púpọ̀ rìwáyà tó lágbára fún yẹn àbúrérà náà ló gbà wá sẹ́ẹ̀pẹ̀ rìwáyà tẹ́lẹ̀ yìí wọ́n kẹsọ̀ àdìsí dàrẹ́ẹ̀tì ni bàbá sọ́ọ̀lì àlùmọ́nájìd nínú tíra àwọn àlàsàlíbù nàbàwíyà fi mọ̀hálàjá ti àtọ́ ìnáàsì ríwáyà tán mú wáyé lágbára pọ̀ fún àdíìsì náà ni o wọ́n lábùrẹ́ rà nígbà tó fẹ́ sọ àdíìsì wọ́n fẹ́ sọ fún àwọn tàbíọ̀rún tí wọ́n tẹ̀lé àwọn sàbẹ̀ wọ́n ló ní wá jẹ́ kí n sọ fún ọ kan tí mo gbọ́ lọ́dọ̀ ànàbí àsálà àbúrẹ́ rà dákú ọ torí ẹ̀rù ọlọ́run bá Ọ àbúrè rà kí ló dé kí ló le tó báyìí à ẹ̀rù ọlọ́run ló bà mí ọba tó fẹ́ máa naréètì àdìsí ó tún dákú àbúrè rà irú àdìsí wa lélẹ́yìí ó ládìsí tí mo fẹ́ sọ yìí náà ni rà dákú kí ló dákú ó àwọn èèyàn yìí sáà pé ẹ tẹ bá ìkan máa ń kàwé kàwé kàwé lóru ike ìfẹ́ kan kàwé àwọn méjèèjì wá gba forty nine fifty sì lékè ní o pass mark wà lẹ́sẹ̀ mẹ́ tí ó dojú ètí máa kàwé ni ibu nǹkan gba thirty ó lè mọ̀dùn pé mo kú fẹ́ẹ̀lì honourably ẹ̀yọ̀ kan wà lẹ́yìn one mark ah, ah, àbí ibi tí mo ti ṣéèdì ni àbí ibi tí mo ti kùn náà ti yọ one mark èyí tó kàwé yẹn ó lè mọ̀ lè sùn láàrin ọ̀sẹ̀ kan wà láì pé ó lè sick pé ah forty náà over hundred irú ayé wo lélẹ̀ forty nine tọrọ kàwé ṣùgbọ́n èdè ọ̀kàwé kò lè dùn kí sí wọn kàwé gan fún àgbà tó bẹ́ẹ̀ ni torí náà àwa tá à ń ṣe Islam àwa ni ká sọ àníyàn wa gbogbo ń tá a bá fẹ́ ṣe kọ́mọ jẹ́ torí tọ́lọ́hún a fẹ́ ṣe wáàsí ká ṣe nítorí tọ́lọ́hún a fẹ́ gbọ́ wáàsí ká gbọ́ nítorí tọ́lọ́hún a fẹ́ yáyàn lówó yá lówó nítorí tọ́lọ́hún ọ̀fẹ́ bùn yàn lówó bùn lówó nítorí tọ́lọ́hún ọfẹ́ fún yàn Kùránì fún torí tọlọ́hun torí pọ̀pọ̀lọpọ̀ oore tá a máa ń ṣe àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó fi bí sú ọ ìwọ tó ọ̀bá ti wọ́n láti ẹgbẹ́ ìwọ̀n torí tọlọ́hun tó bá ti lè fi bí ẹyọ kan sú ọ ó lò sóore mọ́ ìwọ náà sì balada mọ́ so idan ríyáwù yẹn ká sọ ṣe ká mọ̀ ṣe nǹkan torí ti ari mu afáwà abúlé ọmọ Umar Ọlọ́run bá ní yọ́nú sí i wọ́n ló ń sọ ẹ máa gbọ́ ó ní anana san kọlu làwù àwọn èèyàn lọ bá Abdullahi ọmọ Umaru wọ́n mọrú èèyàn wò làbílẹ̀ ọmọ Umaru jẹ́ wọ́n wá lọ sọ fún wọn ní rẹ̀ Abdullahi iná nadukulu alá umarọ iná fanakulu làwùn bí khilafi ma na takalamu bi i ìdá kharajina min indi jama ìjà gbọ́ kínní dáadáa sẹ́ẹ̀rí bíi tá a dé yìí gbogbo wa náà ló lè wà affected ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́ẹ̀rí ẹ̀mọ́ ẹ̀gbọ́n tí mo fẹ́ sọ yìí o ó kún tó kó bá wa nàìjíríà àwọn tó súnmọ́ ìjọba àbáwọn tó súnmọ́ àwọn tí ń darí wọn lè sọ òdodo fún wọn ṣé àrìmí náà ń ṣe ẹ wo Jonathan Jonathan ò lè gbàgbé tí èkú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ Jonathan tó ń ṣe high service wà lẹ́wọ̀n nífẹ̀ẹ́ Jonathan dènú. No gbogbo àwọn tó kó tí kìíní owó tán ní nàìjíríà tó kó fún ẹ̀mí tó wá láti ṣe náíjà ọyọ kí ló kọ ẹ̀ ṣé kẹ́bì ni tóun lọ fowó ra mọ́tò àtàwọn nǹkan kan ẹ̀mí àwọn tọ̀yọ́ state náà wọ́n ṣe pín owó nàìjíríà ìtọ́gba hundred million ìtọ́gba kìíní kan million wọ́n pín owó wa gbogbo àwọn tó rò pé wọ́n iṣẹ́ fóun wọ́n iṣẹ́ against ẹ̀ ìtì ń jẹ́ èèyàn nu ṣé ẹ ráwọn tó bá sọ ìwọ́ tó bá jó lórí don't be deceived ah àwọn èèyàn ò rí ọ ah wàhálà ah ọ̀gá àgbà ah, ọ̀gá náà rẹ jẹ ọ̀tọ̀ ní tán sọ lẹ́yìn rẹ ọ̀tọ̀ ní tán sọ lẹ́yìn ẹ àìmọye tó rí táyé pé èèyàn jẹ chairman local government gbogbo àwọn councilor kankan ah ọ̀gá àwọn èèyàn ròyìn nílùú gan lè gbìyànjú gan o títí ẹyọ kan kúrò wọn títí wọn gbádùn ẹ gan ọ̀gá àwọn èèyàn lẹ́gbìyànjú gan o àṣepá àwọn èèyàn sọ pé àgbìyànjú àwọn làgbìyànjú wọn làgbìyànjú àjẹpá àgbìyànjú ẹjá máa kówó jẹ lọ. àwọn èèyàn lọ bá Abdullahi ibn Umar wọ́n ní táwọn bá dọ́dọ̀ àwọn olórí ìtọ́ tako ó ní fanakulu làwùm bìkìláfì mọ́nà tàkàlámù bíi ìdá àkàràjìnà mìíràn ìdí ó ní ní tá a máa ń sọ fáwọn olórí tá a bá wà lọ́dọ̀ wọn ọ̀tàkùn tá a máa ń sọ tá a bá ti kó lọ́dọ̀ wọn jẹ́mọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa wò mí o sẹ́ẹ̀rí tí èbá ṣe ìwọ̀nba àwọn ẹni ọlọ́run díẹ̀ tọ́lọ́mbá ní kan láyà wà lẹ́ẹ̀tọ́ ọba ráwọn tí ń darí ìlú tọ́lọ́pàá tẹ̀lé wọn tí wọ́n kó bá tẹ̀lé wọn tí wọ́n gan bá tó tẹ́lẹ̀ pé à gómìnà wa ẹ máa sanwó àwọn òṣìṣẹ́ o ọ̀ọ́kẹ̀ sọ ni pé jẹ̀mọ́ àdúgbò lọ́dọ̀ ọlọ́run o àwọn gómìnà wa bí wọ́n ṣe ń ṣe ọlọ́run jẹ́ wọ́n pẹ́ láyé o wọ́n nọ́mbà ní darí ọ̀yọ́ ọ̀kẹ́ ṣéǹjì ẹ̀ ni àáfà ẹni ọlọ́run ni ó lè ṣòdodo ọ̀rọ̀ tó rí àwọn àwọn tó yẹ kó ṣòdodo fún tó dẹ̀ sọ fún wọn bìlẹ̀ hikmati wàlìmọ̀ ìdọ́tìlì hasana ṣẹ̀ríà ò nìkan máa bú olórí torí pé olórí ipò tán wà yẹn èṣù ń darí wọn agbára dẹ̀ ń bẹ lọ́wọ́ wọn kọ̀dẹ̀sẹ̀ ń tàn lè fagbára sá ṣe rí oge tó wá gbé lórí sọ̀rọ̀ kọ́kọ́ rò pé olórí ọlágbára lọ́wọ́ yóò ti ṣe lọ́wọ́ ṣùgbọ́n yóò ti bà nǹkan jẹ́ kọ́mọ̀ jẹ́ kórí tiẹ̀ làdá ò ti rùn bàbá gómìnà wọ́n lè yan bú ni o ó lè ẹ lọ tì mọ́lé wàláì tí èèbá sàánú ó lè jẹ́ pé wọ́n ló kù sí tí èèbá fẹ́ bá wọn lórí sòdodo ọ̀rọ̀ ó ní làákà ìbéèyàn sí máa ń sọ ọ sọ pẹ̀lú àníyàn tọ̀kọ́ dáa ó tọ̀ wá sọ bìlà ádàbù sẹ́yìn gbígbà mi èèyàn lè dọ́gán máa fi òdodo gbóyàn la tó yẹ pé ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ó lè má gbọ́n iye tó bá kò òun nìkan wàhálẹ̀ yóò mọ̀ wá ronú kí ẹ ti pa sọ pé ẹ tíráì o àwọn èèyàn kẹ́ sọ lùlù pé àwọn ìṣe ìjọba pé bí pa wọ́n wọ́n láwọn kan gan ti ẹ̀yáwó nú wọn ó dà wọ́n láwọn kan gan wọ́n ní wọ́n ti láì pa tẹ́ńsàn ó dà wọ́n nìkan jò ní ọlọ́run jẹ́ kíyàwó rẹ̀ ọjọ́ ní ọjọ́ ìyàwó rẹ̀ kú sí kí sí nígbà àwọn orí nǹkan jẹ èèyàn rẹ̀ gbọ́n ó lè má gbọ́n tẹ́ ń sọ yé aworoko gbé wọn àwọn kan la hypertension yóò wà ronú pé ṣé pé bí ìṣesanwó yẹn ó affect torí ẹ jẹ́ sọ kankan fún yín ṣé ẹ ráwọn tó ń darí àtàwa tí wọ́n ń darí kákọ́ọ̀sì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá àwa ń yí láàrin àwọn olòṣì àwọn ń yí láàrin ta ni olówó ní ìsẹ́mẹ̀ là ń sọ̀rọ̀ yìí àtàn jẹnẹrétọ̀ epo tán máa ń nú jẹnẹrétọ̀ ti kú ní ìsìn kí la fi sọ̀rọ̀ ní ìsìn ẹnu èmi ń sọ̀rọ̀ ní ìsìn ooru mi atẹ́gùn o kò sí fáànù kò sí ac àwọn kò nú ilé wọn ac kò sí ná jẹnẹrétọ̀ ìtanra rẹ̀ wọ́n wà lọ́fíìsì ac inú mọ́tò ac gbogbo ìṣẹ̀mí ayé wọn tútù so ńgbọ̀ wa le ó ti kọ́ mu tíì kan àbí jíńjà tíì kan ó tó dọ́fíìsì wọ́n sáré bá ṣe kan pẹpẹ súùpù kan wọ́n tó ṣe kan kinní kan juice so tó bá lọ sí kinní ọ̀tọ̀ ẹnu mọ́tò wọ́n ti gbé kan sínú kúlà tí wọ́n máa yọ jẹ ẹ ń bá súnmọ́ àwọn tá à ń darí tá à ń sọ yìí àwọn ò lè gbà pé máa wò mí o tèmi bá rí one thousand màá ṣe bẹ́ẹ̀ àwọn àmọ́ rò pé àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ lásán ṣe ẹyin ṣe mà a máa ra kinní kan tomato a máa ra kinní kan pep a máa ra kinní kan church fifty thousand àwọn èsè pẹpẹ soup lásán tí wọ́n gbé travel èmi àná eh, fifty thousand èmi àná lóṣù mẹ́ta àbòsù méjì sẹ́yìn pé tí bá sọ fún wa pé iye owó kan ò tó lóṣù àwọn náà máa báyé ṣe ní àwọn èèyàn o minimum salary wage kílọ̀kílọ̀ ká owó tí ó rajà kó ráìsì kan lọ ṣùgbọ́n ìta afẹ́ lò ń bẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ àwọn olórí wa ó ń ṣe àríyìn ni wọ́n ọ̀tọ̀ ni tí wọ́n sọ tán kó lọ́dọ̀ àwọn olórí ọ̀tọ̀ ni tí wọ́n sọ lọ́dọ̀ wọn wọ́n wá lọ bá Abdullahi ibn Umar qala ibn Umar kunna na'uddu hadha nifaqan aláàdì rọ̀súlì láì sọ̀lọ́lá rẹ̀ sọ̀lọ́ ó ní sẹ́ẹ̀rí pẹ̀nsẹ̀ mùnáfìkì ni yín kí ni yín mùnáfìkì ẹ ẹ ṣe mùsùlùmí gidi sẹ́ẹ̀rí kẹsàn àwọn olórí nìkan ọ̀pọ̀lọpọ̀ wa náà à ń bára wa lo ìṣesí mùnáfìkì kódà tọ́ ọ nìkan ọ̀tọ̀ ni tọ́ sọ lójú ẹ̀ tẹ́ ẹ bá dẹ́yìn ọ̀tọ̀ ni tẹ́ mọ̀ sọ àwọn sàábẹ̀ ṣe bẹ́ẹ̀ táwọn sàbẹ bá gbọ́n tó ta ko tí wọ́n sọ lójú ọmọ ìyá wọn wọ́n ó ṣèwádìí wọ́n wàá bíi pé àáfà mọ́mù wọ́n lè mọ́ kó mọ́sálásí jẹ àwàdẹ́ mọ̀yìnsẹ́ tó ní àmọ́ náà ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ ìkówó jẹ níjọba ìtàkàntì báyìí ṣẹlẹ̀ tẹ́ṣọ́rà sọ báyìí sọ báyìí sọ báyìí tọ́ba kó jẹ yóò jẹ wàhálà rẹ̀ jọ gbéǹde ṣùgbọ́n ìtẹ́yọmọ wa sọ lójú ẹ̀ pé ẹni ọlọ́run ni o wà trustworthy o tẹ́ ẹ bá dànù ara yín pé ìmáàmù wọlé ni ọlọ ìmáàmù olè tó kówó jẹ ń jò ní ẹ ẹ̀dẹ̀ fìdí ẹ̀ rinlẹ̀ tẹ́ ẹ bá ti fìdí ẹ̀ rinlẹ̀ ẹ wà á túnṣe ẹ ṣàlàyé ìmáàmù ẹ mọ̀ kówó jẹ kódà o lẹ́yìn rẹ̀ ṣẹ̀ríà ò ní kẹ́ máa bà ló kọjá káàkiri torí tẹ́ ẹ bá bà ló kọjá ẹ̀yin ọ̀lẹ́sẹ̀ méjì ẹ̀sẹ̀ pẹ́ ń bọ́mọ ìyá yín ló kọjá ẹ̀sẹ̀ pẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yìn òun ọ̀lẹ́sẹ̀ kan ẹ̀sẹ̀ pé òun náà ń ṣe ìbàjẹ́ ibùdó mọ́rùn ní pẹ́sẹ́ rí tẹ́ẹ̀sẹ̀ yìí láyé ànábì kí la máa pè ó mọ̀nàfíkì ni torí àwọn sàábẹ̀ èso èjì ìtàn bá fẹ́ ṣe nítorí tọlọ́run ni ìtàn bá sọ lójú rẹ náà wọ́n sọ ní kíni o ẹ̀yìn rẹ ọ̀fà tó jẹ́ pé ọjẹ́ káwọn ọmọ dá a sí tán bá ti rí nǹkan kan lára ọmọ ìyá wọn wọn ò pè sáfìyèsí ẹ̀ wọ́n dẹ̀ mọ́ bá abẹ́ o wọn ò sì ní máa kí wá ṣe pé lójú rẹ̀ wọ́n lẹ́ni ibi ni lẹ́yìn wọ́n lẹ́ni re àbí lójú ẹ̀ wọ́n lẹ́ni re ẹ̀yìn ẹni ibi tí sáà bíbá tó mọ̀ pé ẹni ibi ni ọ́ lójú rẹ̀ wàláhì tó bá sí ń bẹ̀rẹ̀ ẹni ibi ni ó pè ọ́ tó bá lẹ́ni re ni ọ́ lójú rẹ̀ tó bá sí bẹ̀rẹ̀ kí ni ó pè ọ́ ẹni re onírú tá à ń ṣe yìí ẹ̀ẹ́dọ̀dọ̀ àwọn olórí ẹ̀ẹ́lẹ́ni re ni wọ́n ẹ̀ẹ́dẹ̀yìn ẹ̀ẹ́lẹ́ni ibi ni wọ́n mùnàfíkì ni yín ìṣesí ní fáàkì ni ìmáàmù Bukhari ló ṣe kí ni o àwọn náà gba asaru yìí wá àdìsí tá a fa àmúwá kàn níbi ọ̀rọ̀ àríyá ká bọ́ sínú àlèkìyá náà ó lànà bí ni mà ń sàmà sàmà àlọ́ òbí wà mà ń yùrọ́ í yùrọ́ ìlọ́ òbí mutafakun alẹ́ àdìsí Bukhari àti Muslimu sẹ́rí sẹ́rí mi pín sí méjì ṣe kárí mi àti sọ́ká gbọ́ mi ṣùgbọ́n méjèèjì náà ìyá kan náà ló ṣe kíni o ló bí wọn. anábì ní màá sàmà sàmà àlọ́ òbí sọ́ká gbọ́ mi lélẹ́yìí ẹni tó jásí pé tó bá ti ṣe dáadáa kan yóò mọ̀ wá sọ́ọ̀kì àṣefisọ́ tí ń sọ́ọ̀kì náà ẹ̀sán sí sọ́ọ̀kì náà lọ́lọ́run ó fún àwọn èèyàn ti mà lọ gbaládà rẹ lọ́dọ̀ wọn. yùrọ́ yìí sẹ́rí ìkan ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìkan ní í ṣe pẹ̀lú kíni o action ṣe ìpẹ́ yàtọ̀ síra wọn ṣùgbọ́n méjèèjì náà sí àrími Yorùbá ó pè sọká gbọ́ mi àti ṣe kárí mi sọká gbọ́ mi ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ṣe kárí mi ní í ṣe pẹ̀lú kéèyàn display action kéèyàn exhibit ẹ̀ káwọn èèyàn ó lè rí i pé ṣé wọ́n ló ṣe báyìí ókè ní ìsìn ẹni tó fẹ́ ka kùránì kéèyàn ka kùránì kì í ṣẹ̀ṣẹ̀ ó wá fẹ́ kà kan lè mọ̀pọ̀ mọ́ ká ó tó wá fi gbogbo àwọn kọ́lọ̀ sí bisimilá bó ṣe àmìrí ọ̀fẹ́ lè mírí kó lè ọ̀fẹ́ já pé a máa ṣàwà inú rẹ̀ àmọ́ tó dùn ó tún wá lè káyà twenty four bisimilá inú rẹ̀ àmọ́ dùn pé a ah, aláàkùwà inú rẹ̀ tún àmọ́ dùn internally pé a ah, ṣé kí wọ́n mọ̀ ká báyìí irú ẹ̀ náà ó lè débi irun láti gbọ́dọ̀ ṣọ́ra ṣe é rí ọ̀rọ̀ wa àti gbagba wa kájọ́ dáa ọ fẹ́ kírun yàrá rẹ̀ ìṣẹ́jú méjì lè kí rákà mẹ́rin ó fẹ́ kí zuri àbí ṣáì kọ̀bá ṣáì jẹ́ mọ́ wá fẹ́ kí inú yàrá àbójú òrọ̀ lẹ́yìn mágíríbì kò lè lọ kí wọ́n láti ṣáì ó fẹ́ kí ṣáì nulẹ̀ ìṣẹ́jú méjì ó ti kí rákà mẹ́rin tán tó bá ní ọjẹ́ mọ́ mọ́sálásí ọ̀rẹ́ wa rákà méjì báyìí ìṣẹ́jú mẹ́jọ ní èkì ta lọ wá ń ṣe sí àrí mi fún jẹ́mọ́ àgbọ́dọ̀ ṣọ́ra ẹn tó bá ń sọsọ agbọ́ mi tó jẹ́ kí gbogbo iṣẹ́ tó bá ṣe yọ ọmọ sọ káàkiri irú ẹ̀san tó ṣe náà lọ́lọ́wọ́ kò ní lọ ẹ ń bá dẹ̀ǹsẹ̀ sí àárí mi ẹ̀san náà lọ́lọ́wọ́ kò ní lọ kò sí ládàá kan tí ó gbàgbé pé lọ́ọ̀dọ̀ àwọn èèyàn ń lọ àdìsí Bukhari àti Muslim ni nítàdìsí yẹn táàfà mi parí ẹ̀ ni pé àṣẹ méjèèjì la ṣọ́ra fún sẹ́ẹ̀rí èṣù máa ń fẹ́ ká máa sọ ní tá a bá ṣe ṣùgbọ́n dáa ká máa kọ́ṣàn ara wa èṣù máa ń fẹ́ ká iṣẹ́ tá a bá ṣe ká ṣe káwọn èèyàn ó lè rí wa ká máa kọ́ṣán ara wa tẹ́lẹ̀ mo ti sọ ń jẹ́jọ́ àdúrà tánà bí ẹ̀sán là ń kọ́ wa bóyá torí ìwọ tó sì mí kí n tó tún sọ tó o bá ti ń fura pé ṣé á rí ilé ti fẹ́ máa wọnú ọ̀rọ̀ rẹ àbó ti fẹ́ máa wọnú iṣẹ́ rẹ mọ́jọ rẹ lójú o sẹ́ẹ̀dẹ̀ rí ṣé á rí mi rèé àwọn tó bá ṣe ṣé á rí mi wọn èsè Islam original àpẹ ẹ máa wò ní ìsìn ẹnìkan tọ́já sí pé ó ń dé fìlà torí pé ọfẹ́ fẹ́ sísítà tó ń lo ìjáàbù black kò dé nítorí ọlọ́run níjọ́ tó yẹ̀ bá ti tẹ sísítà kí ló kù tí ọmọ ṣe yọ padà bí ṣẹ́tà ń tọ́sà rẹ̀ tí ò ní dé fìlà mọ́ yàrá rẹ̀ àáfà ẹ̀ fìlà ni ah, ọlọ́run sọ àdéhùn ṣe tẹ́yìn àdé fìlà sani òníwà lùjẹ́ náà ni sẹ́nìkan ní pé kéèyàn yan òníkò níwà lùjẹ́ náà ẹ lọ ka àáfà wa ibùdó kọ́ yusuf adúlé mi ó lànà bí asálàm ànàbí òkè ń sírí ilẹ̀ kírun ó ní kọ̀ sẹlẹ̀ rí ibùdó kọ́ yìí mi ló sọ bẹ́ẹ̀ ní yusuf mi àìfọ́nmú ó lànà bí àsálàm kì í sórí kodoro kírun bọ́kọ̀lọpọ̀ ọkùnrin sí máa sórí kodoro lónìí ibà ìmọ̀ya àfáà súnà náà wọ́n máa sórí kodoro àlù Sheikh Al-Albani mú wánu fàtáwà wọn ànábì èsì rílẹ̀ bàbá sọ́lù tèmi nù gbogbo àwọn àfáà súnà sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ fìlà èso ọ̀ràn yẹn lóòótọ́ ṣùgbọ́n ara tá a fi máa dá mùsùlùmí ọkùnrin mọ̀ ní fìlà àti orúngbọ̀n ṣùgbọ́n àtún gbọ́dọ̀ kọjá àlà ni àwọn mọ́sálásí kan bẹ́ẹ̀ bàdàn bíi tó bá fẹ́ jọ ìsáfù wájú ó dé fìlà ó wè láwà ní tọ́ba ti adé fìlà àwọn fìlà oníkúmúnà kan lọ kó síwájú ọwọ́ adé ó tòwé láwà ní oníkúmúnà irú ẹ̀ kan bẹ ládùúgbò wa ní wájú ń bẹ̀ ọ́ níjọ́ mo rí èmi ìyàdùn sáfù kejì ń wàdé láwà ní okúmúnà ọlọ́mọ jẹ́ gbogbo ayé láwà ní gbogbo ayé bóyá okúmúnà ti dé bóyá ó ní <laughs> ọlọ́mọ jẹ́ èèyàn ọ̀daràn èèyàn tó gbọ́dọ̀ kéèsẹ́ pé tí èèyàn bá kírun tí ò dé fìlà kéèsẹ́ pé kò níran ṣùgbọ́n nínú súnà tí ó yẹ ká máa fi ilẹ̀ ànábì ò kì í forí kodoro kírun ìwọ tó bá rí pé àáfàá rẹ gan ìmọ̀ sọ pé àáfàá ọtí lánàá bí èèmọ̀ síbílẹ̀ kírun ẹ̀ máa dé fìlà lẹ́yìn fìlà tọ́lọ́ba tó bọ́ ọ sẹ́tí mẹ́rin tó lòkè tó máa wé láwà ní sí ṣùgbọ́n láwà ní ọ̀rọ̀ kẹ́pọ̀ lórí ẹ̀ ní sànàbí ṣe sunatan àbí àdátàn ṣe súnà ní àbí torí pàànàbí jẹ́ lárúbáwá àbí ọ̀rọ̀ kọ́ lórí eléyìí o ṣùgbọ́n kéèyàn òwe láwà nínà ara fa àrínú ẹ̀sẹ̀ ni tí ọ̀sẹ̀ tó takò ní àwọn àfa ìdájọ́ ẹnìkan làwọn àfa ń fa láàrin ara wọn. náà tá a bá wá ń sọ̀rọ̀ pàànàbí kèé sorí kodoro máa kírun ẹnìkan wá ń dé fìlà torí pọ́ fẹ́ fẹ́ yàwó níjọ́ tọ́wọ́ ẹ̀ bá fẹ́ yàwó kílẹ̀ mọ̀ tí ó ṣe jẹ̀mọ́ kìláàsì ẹ e lọ mo ti rí àáfàá kan bàdàn rí tọ́lọ gé sòkòtò torí pọ́ fẹ́ fẹ́ sísà kò padà rí sísà yẹn fẹ́ o èmi gángan mo pàdé àáfàá yẹn lórí ta apẹrin nìbàdàn yìí èmi àti ọmọ ìyá wa kan tóun náà jọ ń sún náà a pàdé àáfàá yẹn lórí ta apẹrin ó pàdé wa by accident ṣòkòtò ẹ ti wọ́lẹ̀ pákítàdé ká òkè ni wọ́n sáré kó sẹ́ni àbáyé wọ́n sáré ká ṣòkòtò òkè pé à ah, àwọn àfáì sì mọ̀ sí sísà tóun fẹ́ ṣe kí ni o kọ̀ọ̀mọ́dà ní sísà yẹn fẹ́ wọ́n wá torí sísà ó dànù gan ẹ <laughs> níjọ́ tí mo padà rí ibi nìka ìkan ní ọ̀nà ilékùnrin àìsùn dé òní òní à ah, àfáà súnà dé òní irungbọ̀n ti ṣe kí ni ó ti gbọ́lúdé kò sí lọ́ gbọ́lúdé ni ọlọ́ọ̀lẹ́ ní orísun padà lọ́la ṣòkòtò kọ́lọ́wọ́ fọ̀run kẹrọ̀dí aláàánú ìtọ́sẹ̀lẹ̀ ń jó ní nítorí omi tó fẹ́fẹ́ kọ̀ rọ́mọbìnrin yẹn fẹ́ sẹ́ẹ̀rí tá à ń sọ pa ìkíláàsì nìyẹn téèyàn bá ṣe nǹkan tó pé ṣe á rí mi ni ìtò torí ẹ̀ ṣe ṣe á rí mi níjọ́ tó ọ̀bá ti rí mọ́ wàá fi tọ́lọ́ ńlẹ̀ sáà tí lẹ́tọ́ pòun náà bojú torí pé wọ́n fẹ́ fẹ́ àfáà kan tó lówó lọ́wọ́ àfáà yẹn wá lóhùn ní tírẹ́sì ó sì yọ nìkọ́ọ̀bù lójú so definitely nìkọ́ọ̀bù kí ló lò nìkọ́ọ̀bù torí owó pé àfáyé ọtí kọ́lé ń gbọ́ mọ́tò ńlá ó ń sẹ́ gba one point two million nǹkan nǹkan téèyàn bá fẹ́ ru eléyìí ó ti promise àjọ lọ umra àlọ umra àlọ ájì ìrora mọ́tò fẹ́ màá tún gba driver tí ó máa gbé ẹ kí a máa gbádùn sẹ̀mí ayé ẹ sẹ́ẹ̀rí ẹ o wàláhì tọ́lọ́ bá bu àwọn àfáà láṣìírí ìlú tiwa yìí n bá rí bá drive mọ́tò inú mi máa ń dùn inú mi ó dùn kódà kéèyàn lo small kọjá mùsùlùmí kó jẹ́ pé ó ní mọ́ tó sẹ́ǹkà àwọn àfáàǹfà fàtàwà tí wọ́n ní sáúdí lágbára ó ní lórí kómi ó dráìvù ṣùgbọ́n kò sí tó burú kómi ó dráìvù ní ṣẹ̀ríà so ti yé ń sìn obìnrin lè dráìvù ọkẹ̀ láwọn dọ̀wà dìtù gbogbo tó lè fa kálúà sórí omi tó bá ń dráìvù kí ẹ̀dẹ́pọ̀kẹ̀ mọ́ dráìvù ọmọ gbọ́kàn ọlọ́kùnrin àbọ̀ ọmọ sí balabala ó láwọn ẹ̀kọ́ tó fi ní àbíùsì kí ni ìtẹ̀sẹ̀ fọ wa tí n bá rí obìnrin tó jẹ́lẹ̀ àfẹ́ pé tó dájú tọ́jẹ́ mọ́tò tó yẹ kó tó wá inú mi ó sì máa dùn wà láì pé a ah, masha Allah inú mi ó dùn pé mùsùlùmí ọmọ ìyá mi lélẹ́yìí torí pé sẹ́ẹ̀rí ẹ̀jẹ̀ sọ pé àwọn èèyàn nífẹ̀ẹ́ ayé wọ́n bá wá rí i pé ayé ń kún ẹ̀sìn fún yàn ẹni tí ọ̀fẹ́ ṣẹ̀sìn yọ wàá padà ṣẹ̀sìn nítorí ayé àdìsí àbúrò rà kan sì ń bẹ bẹ́ẹ̀ lórí ẹ̀ àwọn kan ń bẹ ọjọ́ bí ìgbà tí wọ́n gbá wọn ń pàkọ́ wà náà ni kí ló kó kí lọ́jọ́ wọn wà náà àwùjọ àtijọba ìjọba àlù tí wọ́n àwọn èèyàn kan bẹ́ Saudi Arabia ní ìsìn tí wọ́n bá wà Nàìjíríà wà lẹ́wọ̀n sọ́nà pé wọ́n wọjá àná mọ́ ṣùgbọ́n torí ìjọba Saudi tí ọ̀fà ayé máa sí yàlẹ̀ máa obè Saudi sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wa bóbi tí wàá ṣe rí ibùdó lórí àwọn ọmọ wa obìnrin bẹ́ẹ̀ kọ́ lórí Saudi ọwọ́ àyàn lọ lé òòlì láti sọ ọmọ rẹ obìnrin àbíyàwó ẹ̀ àwọn ìyàwó ọ̀dà náà bí àpá òun ní òògùn oúnjẹ wá fún ọ ẹ̀gbọ́n tí mò ń sọ yé lọ́dọ̀ tí wọn ẹni tó tún nírú kọ́tsọ̀ yẹn díẹ̀ làwọn ta ni o haúsá àwọn ọmọ tiwa ti lùsì bíi débi wípé hmm, lọ́dọ̀ tí wọn kó o láìsọ ọmọ wọn ó tó ń bàlágà báyìí tó bẹ̀rẹ̀ sí ní gbojú ọ̀nà tó yẹ pé tó bá fẹ́ fẹ́ nu ọmọ báyìí tó bá sì fífọ́ inú tiẹ̀ kọ́ ọkọ̀ máa dùn masha Allah ọmọ lórí dáadáa báyìí ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n á bí ọ̀rọ̀ ṣe kí ni o ọ̀rọ̀ ti dojú tẹ́ ẹ bá wá rí ìyàn lónìí tọ́já sí wípé ọlọ bojú nítorí ayé ni níjọ́ ayé bá kú òye ó ibi lọ nìyẹn kìí ṣe pẹ́sẹ̀ ní kẹ́lẹ́ àwọn agun jíìpù kìí ṣẹ̀ṣẹ̀ ní kẹ́lẹ́ ògbénu ilé tó da kẹ́lẹ́ ọ̀gbádùn tó bá já sí pọ́lọ́ ní kọ́rọ̀ òde kò sí tó burú ṣùgbọ́n táà sọ ni pé kọjá pé lọ kí ni ṣe wàá fi tó ń ṣe lẹ so ìsìláàmù rẹ ọlọ́nkọ́ làwà o jẹ́ àdìsí a fa nínú tíra àmì ájúlì mọ́mìn tí àfáwà mustapha murad subuhi kọlọ̀ bá ní sanwó lẹ́sàn rí lẹ́yìn rẹ̀ báàbù lè kìyànà làfà àmúwa báàbù e alẹ́ kìyànà àṣé àwọn mòmìnì ara àwa abú tí wọ́n máa ń sọ́ra fún òun ni alẹ́ kìyànà jàǹbá odidi wáàsí mi kan bẹ tó pé very detailed lecture ọmọ ní dáwà Nigeria website lórí ọ̀rọ̀ kìyànà yìí jàǹbá ṣíṣe sẹ́ẹ̀rí gbogbo wa àfi kọ́lọ̀hún forí jẹ́ wa kọ́lọ̀hún ṣe kí ni sẹ́ẹ̀rí tá a bá bọ́ síbi ọ̀rọ̀ jàǹbá ìtàn sincerely èèyàn díẹ̀ ní ọlànà wa o ṣùgbọ́n kọ́lọ̀hún ṣàforí jẹ́ wa kí n tó bọ́ bí kìyànà torí àwa tá a wà ń jẹjọ ẹ̀mí mi ọlọ́run ní fi sáré tọ́ná tí torí iṣẹ́ àríbi tá a wá sọ̀hún ọlọ́run kọ́ máa là wá èèyàn lè mọ́ làtàn bẹ́ẹ̀ tó o bá wá ń fura pé tó ṣé á rí mi díẹ̀ díẹ̀ fẹ́ mi ayé rẹ àbí inú rẹ gbìyànjú àti control ẹ̀mí rẹ ṣùgbọ́n torí pé tó ìmí ń bẹ tí wọ́n gan lè má rí control tán ànábì àsálàm ti wá kọ́ wa mo ti sọ àdúrà yẹn jọ kí n tó tọ torí àwọn ọmọ wa àwọn àwọn tá a máa ṣe jama sọyà òye bika an bika. ṣẹ́yán àlámùhù wà ástagúfìrúkà lìmọ́lá àlámùhù àdúrà yẹn já máa ṣe ọlọ́run láwọn fi ṣe á rí mi nam kábọ̀ sórí kìyànà báyìí kìyànà yẹn mo wá ń ṣàlàyé lọ pé tá a bá mu ní odidi èèyàn díẹ̀ ni ó lànà wa ń bẹ jẹ́mọ̀ kí mo wí èèyàn díẹ̀ ni ó ṣe kí ni ọyẹ jámọ̀ ẹjámọ̀ látòrí òṣìṣẹ́ ìjọba ẹ̀yà ara sẹtẹ́rìàtì ọ̀dọ́ yìí mo ti bẹ̀rẹ̀ o àbá abrahamu máa wo kìyànà ní kó o débi iṣẹ́ eight oh one tó já sí pé eight a.m. lọ́wọ́ àánú ìwé tó fi ṣe kíni o tó fi gbaṣẹ́ jàǹbá ló ṣe fún ìjọba sẹ́ńtọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìjọba ọ̀sánwó oṣù àwọn wàhálà ìtọ́lọ́n bá bi òṣìṣẹ́ ìjọba náà ọ̀pọ̀lọpọ̀ wọn wọjá ànámọ́ kìyànà ni kọjá sí pé ní dìpàtmẹ́ǹtì tẹ́ ẹ wà ẹ nídìí àwọn nǹkan kan kẹ́ wá inflate price ẹ̀yẹ́ láti ẹtẹ́ láti ẹ̀bọ̀ ń bẹ̀ ń wo kódà tó ọ̀rọ̀ tó fẹ́ inflate tó ọlá àfà ni ọ àwọn kódà àfà wọ̀ àfà òde bí o bí bẹ́ẹ̀ àwọn àwọn aláṣẹ ọlẹ́sẹ̀ o ibi táwọn náà ti ń jẹ nìyẹn o ìjọba sanwó oṣù wa ti pẹ́ o department kọ̀ọ̀kan máa ń ní budget lọ́dọọdún àbí lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ ok kání pé wà nínú ìsìn internal revenue board of revenue a sọ pé ac wa a nídìí ac tuntun seven thousand kìíní kan lápẹẹrẹ ni o a nídìí generator a nídìí a sọ pé a nídìí a4 paper róòlù kan a nídìí a sáà ti ogun tá a ní bí n sọ fún gbogbo tá a nídìí lóṣù ó lè mọ́ ju twenty five thousand lọ a là nídìí kan hundred thousand èló la fi kún ẹ ṣe jàǹbá seventy five ẹ dáràn wájú ọlọ́run. ara jàǹbá òun ni pé ìtọ́wà nínú àdúrà ti rí pé ẹ máa wá ń jọ márùn lọ́sẹ̀ ẹ sì máa ní líìfù oṣù kan òṣìṣẹ́ ìjọba mi lè mọ́ lọ́sẹ̀ ó lè mọ́ lọ́sẹ̀ ìjọba wù dùgbọ́gà kò sí tó burú nù sẹ̀ríà ẹni tó bá jẹ́rọ̀ yìí sùn lè kí sí ẹ tó jẹ́ pé ìníjọba fa gbogbo nǹkan lé lọ́wọ́ tó bá rò pé nǹkan kan ṣẹlẹ̀ tó ti wà nù kódọ̀ kọdọ̀ tí bóyá o bímọ bóyá ara rẹ̀ ọ̀yá bóyá o fẹ́ travel lọ gba certificate ẹ tó ọkọ lẹ́tà kìí ṣe pé kẹ́ tó ọkọ lẹ́tà tọ́tẹ̀ àwọn yọ̀ǹda rẹ èyí ṣe jàǹbá àìmọye jàǹbá táwọn òṣìṣẹ́ ìjọba wọn ní lọ bí iṣẹ́ àìmọye jọba rùn lọ́wọ́ àmì agreement ìjọ mẹ́ta ni ó fi lọ jọ méjì yóò tó fi máa tó ṣe kí ni o jámọ́jámọ́ míì lábẹ́rẹ́ ní ìsìnkí mú àwọn tíṣà sùkú ìjọba náà jàǹbá pọ̀ jamba ó se kí ni ó pọ ara jamba òun ní kọ́mọ́ fẹ́ ṣe wà ẹ́ kíkẹ́ ní kọ́mọ́ san three three thousand two two thousand owó parí iṣẹ́ jamba ni wọ́n ní ẹ̀ka àwọn ọmọ kápá sọmọ tó wá fẹ́ẹ̀lì kọ́ fẹ́ẹ̀lì ká wọn ò ní kẹ́ gbówó lọ́wọ́ kẹ́ fi wọn kọ ìdánwò ni jàǹbá ni kọjá sí wípé ntọ́mọ ò ní ìdìkẹ́ ẹni ọ̀rá nítorí owó tẹ́ẹ̀rì ń bẹ̀ jàǹbá ni jàǹbá ni kọjá sí wípé wọ́n kó àwọn ọmọ sí yín lọ́dọ̀ kẹ́ẹ̀kọ́ wọn wọ́n ní píríọ̀dù mẹ́jọ lójúmọ́ píríọ̀dù mẹ́ta wọn ṣe márùn yòókù nǹkan ọgbọ̀lùdé níbo ló lọ àwọn tíṣà àìmọ̀ tíṣà tó yẹ pé lásìkò tó yẹ kọ́ káwọn ọmọ yọ sáré jáde ọlọ́ta ike ọlọ́ta rú ọlọ́ta ògì lásìkò tó yẹ kọ́ wà bí ó ti máa káwọn ọmọ mọ́kẹ́lú àwọn yẹn ẹ wá mú káàkiri gbogbo department ẹ̀yin oníṣẹ́ ọwọ́ bàbá télọ̀ mọ́ra sọ ọ̀pá márùn-ún ọ̀pá mẹ́rin ló sì lò ń bẹ̀ ọ̀pá kan yòókù ọ̀tá àbófin bá wọn kan yọ àpò òfin bá wọn yọ ewu lápọ̀ tèmi jàǹbá ló ṣe ọ̀dà padà fún mi ni èyí tó nílá wàlẹ̀ jẹ́ kò wúlò mọ́ písíìsì mo ní kọ́ písíìsì fún yín mo wá jẹ́ tí mo ṣe dọ́stà físíìsì ò wúlò ẹ̀ bá àfi ṣe dọ́stà ẹ̀ bá àfi ṣe pílò wọ́n ló ní wàhálà èyí ò wúlò tí ọmọ nìsí bí ké èèyàn jẹ́ bábà kọ́ bá yàn farun sọ́ọ̀mọ́ kó rùn mí lé lọ́ ni pé iná yín rẹ̀ fẹ́ ṣe jàǹbá òun gbà tí wèrè ọ̀wá sí ọ́ náà písíìsì tí ò wúlò kò sí nǹkan kan náà ní ìsìn aṣọ òmìṣẹ́pọ̀ pa kan àbí àpọ̀ àbọ̀ pa ìwẹ́lẹ̀ àbọ̀ pa òun ó yes or no ò ní jẹ́ ó dà padà fún mi ẹ mú ẹ̀yin tẹ́ wá ń ta àwọn ọjà míì iye ráìsì iye ẹlẹ́wà iye elépo iye olóròró tó bá kóńgò ń di jàǹbá ló ṣe <clears throat> jàǹbá lónìí mo sọ́jọ́ ní nígbà táwa wà kékeré wàláì as far as ìmọ̀ ọmọ ìbàdàn tí màmá lù mí working hours wàhálà wa lórí iṣẹ́ ò tó báyìí ṣùgbọ́n lónìí ẹdẹ muslimu láfà ten to eleven níjọ́ tí mo bọ́ láti ṣe ìmọ̀lọ́sí lẹ́jọ́ ṣe bíi around eleven mo wọlé mo sì wà ní ayé jẹta kí ni tí ó ṣẹlẹ̀ ẹ dé muslim after ten ẹ bá àwọn èèyàn tí wọ́n tan jẹnẹrétọ̀ kí ló dé after ten kódà ọlọ́run oríṣi mi gan tí ẹ̀gbọ́n sọ nàìjíríà lifespan nàìjíríà ti kéré àwọn èèyàn ó tètè máa kú èèyàn ọ̀yà ọ̀yà kálukọ́ lọ́wọ́ fámìlì wọn bàbá wo ló pọ́n dírẹ́dì mọ́ fámìlì wa mọ́ nígbà táwọn bàbá one twenty ní àdúgbò wa níbẹ̀ wọn bàbá kan náà bàbá àfa dáadáa tó kún jẹ́ òní bàbá yẹn lé ní bíi one twelve bàbá yẹn ní ìtàn sọ fún wa bàbá ilé tó sì jẹ́ bàbá yẹn kù bàbá tó máa lo oko àwọn ah, bàbá yẹn tó lágbára bẹ́ẹ̀ èèyàn mìíràn lágbára mọ́ ní ìsìn working hours ti pọ̀ jù ẹ wò àwọn èèyàn ṣe látà ẹlòmíì yóò ṣe látà ó tún lọ ṣe gẹ̀ẹ́tì má ẹlòmíì yóò tún máa tari jákàd ẹlòmíì yóò tún wo kóhùn tó máa mú nǹkan kan mọ́ kó lè tó àwa àṣẹ kò tó mọ́ jàǹbá ti pọ̀ jù jàǹbá òun ni kálukú fi ń lọ sẹ̀mí ayé ẹni tí ọba lè ṣe nìsín wọn ni ò ní lówó lọ jẹ́rí ọ̀rọ̀ déédórí mọ́sálásí jàǹbá wọnú mọ́sálásí jàǹbá wọ ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ kí náà fi gbé ṣọ́ọ̀ṣì kalẹ̀ jàǹbá gan ni ṣọ́ọ̀ṣì ìdá mẹ́wàá gan fúnra ẹ̀ kẹ́ni jàǹbá kìyánà kìyánà pọ̀ máa wo obìnrin tóun náà mọ̀ pé òun ò ní fẹ́ àwọn ọkùnrin yìí ọmọ kan náà sọ kẹ́sì ẹ̀ fún wa ń jó ní òun tó sì gbowó lọ́wọ́ ọkùnrin mẹ́ta mẹ́rin jàǹbá ni wọ́n náà ṣe wọn ò nídìí kásẹ́pẹ̀ fún ó lè délé ọkọ kọ ọmọ ọkọ gbé tọ́lá àwọn tó ti jàmà fún inú wọn dùn sọ̀rọ̀ ọmọ yìí sì gbá wọn lọ́rọ̀ òní tó ọlọ́run ní àmì ọmọ ó sì gbowó lọ́wọ́ gbọ́ ọkùnrin wọ́n sì máa jòwó sákàǹtì jàmbá nìyẹn Jamba wá pọ̀ lọ́ba yẹn àáfàá ní gbogbo tí ń jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí èyí tó kéré ni o èyí tó pamọ́ ni o èyí tó hàn ni o jàǹbá tó wá burú jù òun ni kéèyàn jàǹbá ọlọ́run àtànàbí rẹ̀ sallallahu alaihi kéèyàn jàǹbá ẹ̀sìn ọlọ́run èyí ló burú jù sẹ́rí àárín yẹn yọ sọ̀yàn di mọ̀nàfíìkì àbí kèfèrí ni àwọn nǹkan tọ́lọ́run kó síyàn lọ́wọ́ kọ́ rẹ̀ lónìí àwọn èèyàn ń ẹ̀sìn nítorí personal benefit tiwọn <clears throat> àwọn yẹ kọ́ mọ́ lọ́nú ẹ̀sìn kálukú fi hàn rí jẹ́mọ̀ téèyàn bá sọ́ra èèyàn dọ̀dọ̀ ọlọ́lọ́ọ̀ ní pé máa lọ ọ̀nà ọ̀nà ọjàmbá mi ọjàmbá súnà ọjàmbá ìsìláàmù ọjàmbá àlùmọ̀ ọlọ́run bá ń sọ nínú alukur'an suratul anfal aya 27 ọlọ́run bá ní látàkúnú lọ àwà rọ̀súlà wàtàkúnú amanatikum wà antum ta'lamun ọlọ́run ni ẹ̀la etí yín ẹ má jàǹbá ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ kọ́mọ̀ wàá já sí wípé látara ń tẹ́ ẹ ṣe yẹn àwọn nǹkan gbà fi pamọ́ tá a tún kó sí yín lọ́dọ̀ náà ẹ tún jàm bẹ́ẹ̀ tẹ̀yìn gan sì mọ̀ pé ẹ̀ ń ṣe jàmbá. àṣé kéèyàn jàǹbá ọlọ́ àtànábì ló lágbára jù kéèyàn tó wá jàǹbá àmánà ẹ̀rì ìtọ́lọ̀ fi ta ni jàǹbá kíni o àmánà ìwọ tí wọ́n kówó sí lọ́wọ́ o sì náwó olówó olówó wa fẹ́ lówó ẹ̀ ọwọ́ à ń pa fóònù mọ́ létí fóònù rẹ̀ ọ̀wá lọ. àfà à ń yanjú kan lọ́wọ́ ní ìsìn mùsùlùmí mùsùlùmí ó ń jàǹbá wọ́n pọ̀ láyé jàǹbá kò síbi tí ò dé o ọ̀pọ̀lọpọ̀ sùkúù lónìí oníjàǹbá làwọn náà ẹ̀ ń parí iṣẹ́ fáwọn ọmọ àwọn ọmọ tí ọ̀mọ̀wé ẹ̀ ń parí iṣẹ́ fún wọn ẹwà máa wo wèrè wọn tí ẹ bá ṣe pé olùrà àdáta àwà wà láì wọn àmọ́ lórí rédíò our result speak for us inú máa bí mo kórìíra kéèyàn máa lo gbólóhùn yẹn láyé wọn ìmí ò tó kọ sùkúù kan náà ń bẹ lọ́nà mẹ́ta máa parí iṣẹ́ tí mo mọ̀ tá kọ́ wájú wọn báyìí our result speak for us our result for the last three years result wèrè wo result parí iṣẹ́ àmọ́ àwọn sùkúù tí wọ́n parí táwọn máa la result ẹ wá àwọn sùkúù táwọn sọ tí wọ́n parí iṣẹ́ wọn wàláì wọn kẹrin wọn kẹ lọ máa pariwo rè lórí rédíò tẹ́ ẹ bá ti ráwọn tí lọ pariwo wèrè ẹ fúra àwọn parí iṣẹ́ nu tẹ́ ẹ lórí àwọn míì ni wọn tí wọ́n mọ̀ dọ́gán fi ṣe wáàsí táwọn náà máa ti bọnú gini àìmọye parí iṣẹ́ ti lọ sùn kú wọn. jàǹbá lẹ́yìn náà ṣe ẹ jàǹbá àwọn òbí ẹ jàǹbá àwọn ọmọ ẹ tó jàǹbá Islam tọ́lá àwọn ọmọ tẹ́ ẹ parí iṣẹ́ fún wọn ò lè jiná. mo sunday òní eh, the present vcui <coughs> professor ṣe ọláyínká ìdòwò àbí nǹkan kọ́ ni àìpẹ́ ìní iná rìlíìsì kìíní yẹn nínú àwọn ọmọ tó wà UI ní ìsìn bàbá yẹn ní tó lé ní five hundred nínú àwọn ọmọ yẹn tí wọn ò bá lọ mọ́ra ó súnmọ́ kánmá ọjọ́ pé wọ́n dà wọn padà wálé torí pé wọ́n à mẹ́tọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ one point kìíní kọ́ ni ẹ̀ ń bá lọ ti máa tán pé ní one point bí ká ní wọn gba forty percent ọlọ́run orí jìnnì gan kódà wọ́n tán yẹ kán jù bá ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ of nowadays over five hundred wọn parí iṣẹ́ ní result wọn mọ̀kẹ́ bukere gan ni òyìnbó sọ pé ọba eight hundred àwọn ọmọ ọ̀kàwé mọ́ ọ̀pọ̀lọpọ̀ skul ẹ̀rí fóònù lálẹ́ àwọn ọmọ ń lò tablet android àwọn ọmọ tó yẹ kí wọ́n máa kàwé ah gbogbo àwọn ọmọ tọ̀dọ̀ tèmi náà ṣe ṣe wọ́n ti wà lórí facebook wọ́n ti sara wọn jórí facebook ní ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yin ìyá gan sì kún wàhálà ẹ̀yin ìyá gangan wàhálà táà ń sọ yìí ẹ̀yin lẹ́ máa ń fi fóònù lẹ̀ fáwọn ọmọ ìtàn fi ń ṣe wèrè lórí íńtánẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì ò lè lo fóònù fáwọn gbogbo fóònù mo ti sọ́njọ́ òní gbogbo fóònù tó bá ti lè jẹ́ kó lè ya kámẹ́rà tó ti ní kámẹ́rà ó lè wọ Facebook àwọn ọmọ yẹn ló ṣe lo fóònù yín tó ti lọ pramini gbogbo ọmọ ti yàwòrè sórí Facebook ní ìsìn ẹ lọ wọ àwọn ọmọ Togo àwọn ọmọ tó yẹ wọ́n kàwé ẹ sì máa rí pé wọ́n ń chaàtì lọ online ọmọ mi ò ní sùn lóru tí ọlọ́jọ́ fóònù yín mú ẹ wà máa ní fóònù lọ́wọ́ mi ṣe ń lọ kò lè yé yín bó ṣe ń lọ ọmọ yín ó ti fi ra data àná mo lóòdù three hundred wèrè mọ̀ làwọn glo ìwèrè kọ́ ni glo lọ fura ọmọ rẹ ló fi fowó rẹ ra data ó kù tìmọ̀ pé wò ó kàwé lọ títí so ti ó sì nà pé wọ́n ọmọ gbogbo bá ṣe ń lo Facebook òwò dẹ̀ tí rọ́mọ tó ti kọ́ ní sùkú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí ní ìsìn ẹ lọ wò ó wọn ò jẹná wàláì tẹ ọmọ tí ó bá parí iṣẹ́ tó yẹ pé fúnra ẹ̀ lọ kẹ́kọ̀ọ́ tó bá ń bá sẹ̀mí ayé ẹ̀ lọ kò sí lẹ́fù tí ò ti lè ṣàṣeyọrí sincerely èmi ṣe ẹni bí amọ̀ ti lè sọ lágbàáyé èmi ò wà ẹ́ kìtèmi mi ò jiyàn mo ṣe fúnra mi ni jáàmù mo ṣe fúnra mi ni tí mi parí bọ́dí níbi university of Ìlọrin mi ìjìyàn wò rí mo máa ń kọ̀dánwò fúnra mi ni tí mi parí masters mi ìjìyàn wò mo máa ń kọ̀dánwò fúnra mi ni so kò sẹ́ni wẹ̀ tí mo ti lọ́sẹ̀ sáà máa mi tọ̀ torí pé kí ni omi ọ̀rẹ́dí àti jìyàn wò ọ̀pọ̀lọpọ̀ àwọn sùkúù náà wọ́n bá yé àwọn ọmọdé wọ́n ṣe jàǹbá fún wọn gbowó lọ́wọ́ wọn ọ̀tọ̀ lówó parí iṣẹ́ ọmọ kan ní ọlọ sùkúù mùsùlùmí tí wọ́n ti parí iṣẹ́ ń bàdàn yìí ọwọ́ adẹ́sẹ̀ sí àwọn òbí ẹ̀ wá mọ́ lọ sùkúù abẹ́rẹ́ kẹ́ kí lọ́sẹ̀lẹ̀ tẹ́ wọn sáré wọn ò rí ẹ̀rí kankan fi lélẹ̀ wọ́n mọ́ ọmọ lọ sùkúù ẹ wá mọ́ tó wá burú ju ọmọ tó ń lò já ọwọ́ asírí lẹ̀ lórí parí iṣẹ́ i'm telling you ìlọ́po ọmọ yẹn padà fẹ́ẹ̀lì ìkànnọ̀sẹ̀ science ṣé ẹ̀rí tó lọ́wọ́ bá wá ju bọ́ǹbù sọ́pọ̀lọpọ̀ àwọn sùkúù parí iṣẹ́ wọn ìjọ tán bá níṣẹ́ tó le àwọn external invigilators yóò wà wá sísẹ́mù ọ̀wà dàrú wọn ní parí iṣẹ́ ṣe àwọn ọmọ wà fẹ́ẹ̀lì lọ tọ́lá àwọn ọmọ ọ̀fẹ́ kan kàwé wọ́n ti rò pé wọ́n ṣe kí ni o ọ̀pọ̀lọpọ̀ ṣe irú àwọn ọmọ bẹ́ẹ̀ ẹ sáàjẹ̀ wọn ó mú ju ní Ìlọrin Ọlọ́run foríjì mi ò lè ládùmíṣàn tọ́ba wá ní wọn ò lè lo hundred level wọn parí tí wọ́n ìṣẹ́ ènìyàn wálé ẹ jẹ́ wọn mú fúta kán mú ui àwọn federal universities yẹn àṣírí wọn ó tù torí wọn ní mítọ̀ ọmọ tí ọmọ èyí tó bá mítọ̀ kúnú wọn gan agídí ní òfin wọn ni ó fi ní third class kálukú wa jàǹbá ti kún gbogbo ayé ẹ jẹ́ ká ṣọ́ra fún jàǹbá nínú sùrọ̀tù Yusuf aya fifty two ọlọ́ọ̀ni wàá nà lọ́ọ́ àlàyé adìí kàìdálkọ̀ ìní ọlọ́run ni ẹ lọ mọ̀ pé dájúdájú òun ọlọ́run ète gbogbo àwọn oníjàǹbá òun èéfì hàn mọ̀nà òun èsì ìkún wọn lọ́wọ́ torí pọ́lọ̀ wọn bá àlékè ọlá ó kórìíra ká máa ṣe jàǹbá. anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní láàyè mọ́nà lìmọ́nlá àmọ́nà tàlàwù ó ní kò sí gbàgbọ́ òdodo kò sí gbàgbọ́ òdodo tó pé fẹ́ni tí ọ̀la mọ́nà wàlá dínà lìmọ́nlá àádàláwù kò dẹ̀ sí ẹ̀sìn tó pé fẹ́ni tí ò bá ládéhùn ìmáàmù Ahmad àti Ibn Abi Shaiba àwọn náà gbà wá ní ìparí àáfàá wa mú àdífi ayatul monafiki salasun àṣetẹ ẹ bá fẹ́ mọ monafiki mùsùlùmí rádaràda olójú èjì àmì mẹ́ta lẹ́ẹ̀fì mọ̀ wọ́n ìdá hadatha kàdíbà tó bá sọ̀rọ̀ yóò parọ́ wàyídá wáádà àkàláfà tó bá ṣàdéhùn yóò ṣe pa wàyídá túmínà kánà tẹ́ ẹ bá fọkàn tán yóò ṣe jàǹbá àṣetẹ́ ẹ bá ti rẹ́ǹtì ṣe jàǹbá kìí ṣe mùsùlùmí òrìjìnà kí láàmà pẹ̀lú wọn muslimun mọ̀nàfíkùn mọ̀nàfíkì mùsùlùmí ni torí náà gbogbo wa ẹ jẹ́ ká sọ́ra fún jàǹbá àfáà ní àfáà mustapha murad sobi wàlẹ̀ kìyànà fi kúlì ṣe in kọ̀bíhà wàbáàdù aṣáàrò mẹ́mbà wọ́n ní sẹ́ ẹ̀rí káṣe jàbá mi gbogbo nǹkan aburú ni o wọ́n ní ṣùgbọ́n apá kan rẹ̀ ṣe kí ni o ó burú ju apá kan lọ só ti yá àbí òye bí kálukú bá ṣe wọnú jàǹbá òun sí òun ni ó ṣe kí ni o òun ni ó ṣe burú sí àwọn tí ń wọnú owó nàìjíríà owó tán ẹ̀wọ̀n ó fi ṣe ọ̀nà ẹ wo yá ásídẹ́ǹtì tó ṣẹlẹ̀ torí pé wọ́n ṣe ọ̀nà jàǹbá ni àwọn tó yẹ ká náwó sí sùkúù tó yẹ kọ́ mọ tí ò ju twenty thirty lọ́kọ́ máa jókòó nù kíláàsì ọmọ di hundred ọmọ di one twenty ẹ lọ àwọn sùpà àdúgbò wa ẹ lọ ọ̀fẹ́ lódùn ẹ lọ musical school ẹ lọ sùmùrà ẹ lọ CAC ẹ lọ àwọn methodist ẹ lọ àwọn school yẹn ẹ mọ̀ iye ọmọ tí ń jókòó nù kíláàsì àwọn ọmọ ń jókòó lẹ́lẹ̀ àwọn ọmọ ń jókòó lójú window tó bá wá fún inspection lọ́dọ̀ tí àwọn àmọ́ alágídí gbogbo class ó gbọ́dọ̀ ní fáànù fáànù mélòó ló wà nífẹ̀ẹ́ lódún mélòó ló wà àmúṣe grammar school kọ̀ǹpútà mélòó ló wà ń bẹ̀ jẹnẹrétọ̀ mélòó ló wà wọ́n bá sùkúù ìjọba jẹ́ tọ́lá àwọn ọmọ tí wọ́n lọ private school náà lọ jàǹbálẹ̀ yìí náà ṣe ẹ̀yin tẹ́ ń yíbò ẹ̀yin náà yíwò èèbò jàǹbá ni gbogbo ọ̀nà tí jàǹbá pín sí ẹ jẹ́ ká sọ́ra ká lè bá àsorí rẹ̀ ayé àtọ̀run abẹ́lọ́ ọlọ́njárí ọ̀nà rẹ o síwálẹ́ni tí ọ̀là mọ́ síwálẹ́ni tí ó jìyà ọ̀làlá haúlá wà láàkú wátá ilà bìlà àlàlí ìlàlí